torí pé ní oore rẹ̀ lórí wa àti ìfẹ́ rẹ̀ tó yẹ ká máa dúpẹ́ sí ní gbogbo ìgbà ni ọlọ́ba sọ́nà àtàlà tí ó ṣe àlékún oore nìkan fún wa. bákan náà adápẹ́ fún látara wípé a gbèrò ká gbèrò òkùnkùn yìí ọlọ́run ti wá ṣe nírọ̀rùn fún wa. ìṣe nírọ̀rùn rẹ̀ wọ́n sì pé bóyá ìmẹ̀tò wa ṣe ló débẹ̀ àbọ̀gbọ̀n wa ló débẹ̀ bí kò sí pé ọlọ́run ló ní kó wá sáyé eléyìí náà tó já sí ọpẹ́ bákan náà atúndúpẹ́ fún torí kí á bẹ̀rẹ̀ ọ̀gbọ̀dán kọlọ̀mbà fánà tààlà tó jẹ́ kí agbẹ̀ àárín òkun rẹ̀ káṣí ọ̀pọ̀lọpọ̀ ìláyé ìkẹ́ ọlọ́run la ọlọ́run àti orí ajẹ́jẹ́ tán kọlọ̀mbà amúbánilọ́ Muhammad nígbà mú bá gbogbo àwọn sọ̀háábà lápapọ̀ àti gbogbo àti àtẹ̀lé wọn Akíra wa kú ìkàlẹ̀ ní ọkùnrin wa àti obìnrin onílé àti àlejò nínú ọjà wa yìí. Ìbùkún olúwa Blank Market. Kọ́nà wa kí ọmọ gbogbo ẹfẹ́ ní kọ̀ọ̀kan wa àti gbogbo apátápátá. Mo kí àwọn àlùfáà wa tí ó ní ìkàlẹ̀. Ọwájú àwọn tí a jọ wá ṣépò wa. Abdullahi Abu Yasir Azubahullahu Ta'ala. Wọ́n á kámọ ìmọ̀mù wa nínú jàrí. Ọba tí ó ti wọ́n ní àgbà dáadáa, ọlọ́run jẹ́ kí àgbà wọn kalẹ̀. Ó kí àwọn bàbá wa náà tí wọ́n wà ní ẹgbẹ́ ọ̀dọ̀ wọn. Bákan mo kí àwọn afáwa Abu Anas kí àwọn wọn àwọn afáwa ni wọn ìdúwà, àwọn náà tó nínú ọjà àmùkí wọn wọ́n á kí àwọn ẹṣẹ́ amánu wa àti gbogbo àwọn ẹsẹ̀ kétéèkù nínú ọjà yìí àti gbogbo àwọn ọ̀rọ̀ ọjà pátápátá eléyìí nínú àmì oríire káwà ní ọjà níbi tá a ti ń tajà pé àwà jíjẹ mọ́ ká sì mọ́ gbàgbé ìtọ́ ọlọ́run ọ̀lá oríire ni pẹ̀lú tó bá ti débi kátàkárà tí ó tọ́jú ọ̀rọ̀ ẹ̀kọ́ ọ̀rọ̀ tọ́lọ́run lẹ́ ọlọ́run débi eléyìí ṣùgbọ́n ọba tí ó jà gbàgbé ìpínlẹ̀ wa ń tá a bá yé wá sí bẹ̀rẹ̀ látòrí àwọn iṣẹ́ amánu wa náà àbọ̀ Aisha àríṣekọ́lá òbíkárí gbogbo wa náà nínú ìgbà pátápátá lọ́kùnrin wa àti ní obìnrin wa akíwa pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. ohun tó ní kí a fi bára wa sọ̀rọ̀ òun náà ni àkọlé kan tá sọ báyìí pé ní al-bay'u wa shira' islam ìdájọ́ kátàkárà nínú islam kí ni ìdájọ́ ẹ̀ torí wípé ẹ̀sìn wa ẹ̀sìn tó pé ní gbogbo nǹkan ló dá sí ó ṣe dá sí bá ṣe ṣe lọ bẹ́ẹ̀ náà ló dá sí bá ṣe tàbá ṣe rà bá ṣe fẹ́ra wa lọ́kọ láya ó dá sí ìsìláàmù fi kẹkànlẹ̀ láì dá sí ojúṣe mùsùlùmí ó ní pé n tá a bá ti fẹ́ máa ṣe ká máa mọ òfin ẹ̀sìn tó dé ẹni tó lọ́n fún lówó sí tó ń gbèrò kó ń lọ mọ́ká ẹni pé ohun tí ó mọ̀ kọ́kọ́ wá ni pé kí ni ìdájọ́ bá ti ń gàràfá ó lè ṣe ń dúpọ̀ torí pé nǹkan ẹni jẹ́ lẹ́dẹ́ fún bákan náà ẹni tí ó fẹ́ yọ zàká tí ó mọ̀ béèrè bóun náà ṣe yọ nílùú lánìí ẹni tó fẹ́ fẹ́yàwó náà nílé fàdáàkì bóò láti máa ń ṣètò bóò láti máa ń fẹ́rẹ̀ ẹni gbogbo ẹ̀ pátá náà ni ó béèrè níbi òfin kátàkárà nínú bẹ́ẹ̀ náà kátàkárà náà a béèrè òfin tó dé gẹ́gẹ́ bí mùsùlùmí ìyẹn láàfin ní tẹ̀sẹ̀bọ̀sẹ̀ Umar bin Khattab radiyallahu ta'ala anhu kan nínú àwọn sọ̀hábà sọ̀hábà táwọn náà mọ̀ bàbá àgbà ni wọ́n nígbà tó ti gorí khalifa yóò àmọ́ káàkiri ọjà ẹ̀mọ̀ bá wọn káàkiri wọn káàkiri ọjà lọ́dọ̀ tí wà pé ẹ ọgbẹ́ gbá síbí mọ́gbẹ́ síbẹ̀ mọ́gbẹ́ ìyàwó sí etí Umaru máa ń ṣe ń tiẹ̀ ni pé yóò máa béèrè òfin kátàkárà lọ́wọ́ àwọn èèyàn nínú ọjà yóò máa sọ pé ní láàyè bí òfin súnkìnà ẹnìkankan ọgbà pọ̀dà gbé ògbọ́dọ̀ gbé ọjà wá ní ọjà wáyé o ilà máa ń fákè alìkìtà wa sunna ni tó bá gbọ́ òfin ọlọ́run yé wàyí ńlá tó bá rí bẹ́ẹ̀ pé yóò jẹ haram ó yẹ pé ní kátàkárà agbọ́dọ̀ mọ̀dájọ́ ẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí sábáwọn alukur'an alukóríṣiríṣi nǹkan alukur'an sọ ó sọ̀rọ̀ kátàkárà kódò ó sọ àwọn tí ọlọ́run torí ẹ̀ bínú sí tó dìde wọn níyà nítorí pé kátàkárà wọn wọn ṣe nílànà tọlọ náà ló fi tọ́ ló fi yẹ kí n kálukú wa tá ń tajà tá ń rajà ká mọ òfin tó dé torí pé ní oṣẹ́ tọ́lọ́ ń fa àlùbáríkà sí mi ìgbọ́n tí yẹn bá ṣe kò sì yẹ kó ṣe. àkọ́kọ́ wa ní kátàkárà kí ni ń jẹ́ bẹ́ẹ̀ kí ni ń jẹ́ kátàkárà wọ́n ní kátàkárà àlùbẹ́yìn wàṣẹ̀rọ̀ ó ní mubadalatu shay'in bi shay'in ala sabili tamalluk yẹ pé mubadalatu shay'in bi shay'in káfí nǹkan pààrọ̀ ara wọn lápẹjúwé sí mo mú nǹkan dání mo mú tẹ́sì dání nǹkan ló wà lọ́dọ̀ ti mi mo wá fún ti fi nǹkan pààrọ̀ ara wa nìyẹn ìparọ́ta wá pààrọ̀ yìí aláàtẹ̀bí lè tàmà lò kíkàlùkù mọ̀ mú ti ẹ̀lọ. yẹ pé tẹ́ẹ̀tì tí mo fún àfáwọn ti di tàfà tàtà tí èmi tó náà fún mi ó ti di èmi ìtànkù ní kátàkárà nìyẹn ìdẹ́ bá ti lè pààrọ̀ fún rárá yìí tí kálùkù mọ̀ mú ti ẹ̀lọ. ṣùgbọ́n tẹ́ bá mú lápẹjọ ẹ̀sìn sí àlàmì ìjòkó yàbí afún wa lówó wọ́n fún wa ní kíni wọ́n wa ní ṣíà tàbá lọ tẹ́kí àdàpadà yé ṣe bẹ́ẹ̀rù ibi tí ó mọ̀ jẹ́ pé ó di di kátàkárà ni pé àwọn òmòwò tí wá lọ àwọn àlọ́ kí ni àmọ̀ kó ṣe àlọ́ yẹn ni kárẹ́ǹtì nìkan ara òun ní gbẹ́kẹ̀ èso ojúlówó òwò gẹ̀gẹ̀ níta bá ti gbà lọ ara wa tí kálukó mọ̀ ní kò là ń pè ní òwò sẹ́ni pé táwọn bí ṣe ń sìn lówó ó lè má jowó àwọn tó ń ṣe pààrọ̀ fún ara wọn yẹn tí ó fún àwọn èèyàn tó kó aṣọ fáwọn mẹ́lá mọ́lọ́mọ́ máa fọ́lọ́ àwọn ọmọdé kí ni ọmọ mú kúlà lọ kílẹ̀ ṣe yẹ ẹ́ àṣàjà ni wọ́n ní bó ṣe wà ń pèlẹ̀ nìyẹn náà pè ní trade by barter ní tẹ́kálú bá ti ní ó fún ara wọn ṣùgbọ́n àtàyé ń fẹjú tó yẹ pé ní èmi lè nídi bàtà sábà ìnídi kí fẹ́ bàbá ṣe tó àwọn nídi tẹ́tì èmi ti fẹ́ gba bàtà ó ní pé ìtẹ́lì kan nídi ẹnìkejì ò nídi ẹ̀ ìtẹ́lì fi ń pààrọ̀ láàrin ara wọn tẹ́lẹ̀ tẹ́kálú bá jọ nídi ó wáyé pé ẹjá mú nǹkan kan lẹ̀ tó yẹ pé gbogbo ọmọ nídìí ẹ̀ ló fi kan owó àti tó nídìí àti ẹkálùkà ló nídìí kí ni owó ṣùgbọ́n kìí sọ owó nìkan la fi ń ṣe owó tó lè ní jẹ́ kátàkárà kátàkárà yìí kí wọ́n ní ìdájọ́ rẹ̀ nínú ẹ̀sìn ọlọ́mà subhanahu wa ta'ala sọ fún àánú sátùlù bá kọ́ra ọlọ́ni wà áhàrọ̀ wọ́ olùbẹ́yà wàhálùrọ̀mù ríbà ọlọ́run ọba ó ṣe kátàkárà ó ṣe lẹ́tọ̀ọ́ ó wá ṣe rìbá ìmọ̀ ẹgbà rìbá ìmọ̀ ẹgbà owó èlé ọlọ́run tó ń lé wọ̀ so ọlọ́run tó ń náà yà pé ní kátàkárà ẹ̀tọ́ ni lọ́dọ̀ ọlọ́run ìmọ̀ ẹjẹ́ rìbá èèwọ̀ ni lọ́dọ̀ ọlọ́run ọba sùkánà ọ̀tà àlá bákan náà anábẹ́wà Muhammad sallallahu alayhi wa sallam wọ́n bi léèrè pé ayò amalin afdiyabu inda Allah aw kama qal pé aw kama fi pé iṣẹ́ wo ló dáa jù lọ́dọ̀ Ọlọ́run iṣẹ́ wo ló dáa jù lọ́dọ̀ Ọlọ́run pé kí ẹ ṣe àwọn tó bèèrè lọ́wọ́ àlẹ́bí ọ̀rẹ́ ti pé kó tẹ̀ fi ni ṣe ṣe ọwọ́ ni pé kátàkárà ni ọmọ ìrọ̀ ànẹ́bì bẹ́ẹ̀ ànẹ́bì wá fún lẹ́sì pé amọ́lẹ̀lì ìsánù bí yẹ́dì gbogbo tẹ́tẹ́ yẹn bá ti ń fọwọ́ ara rẹ̀ ṣe náà ló dájú bábá jọna halal wọ́n ni wà kó lò bẹ́yìn mabrur àti gbogbo kátàkárà tí ò ní kọ́lọ́kọ́lọ́ nínú gbogbo kátàkárà tí ó pure tẹ́yìn ṣe ṣe pé lẹ̀ nínú iṣẹ́ tọ́lọ yọnu sí ni ó fi hàn pé àwa tá à ń ṣòwò tá a bá ṣe bọ́lọ̀ ń ṣe fẹ́ tá a fèrú sí tá a tẹ̀lé ìlànà ọlọ́run tá a tẹ̀lé ìlànà anábíwá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ayé pé nínú tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tí tó fẹ́ ni. ìlànà fi rí pé àwọn anábí ọlọ́run oríṣiríṣi iṣẹ́ ni wọ́n ṣe nínú sẹ́tàṣe náà ìlọ́sọ̀wò anábíwá Muhammad sallallahu alaihi wa sallam kó tó dà níbi gan kó ara òwò ṣíṣe ló fi mọ̀ ìyá wa Khadija tó padà fẹ́ àrẹ́bí bá ìyá wa Khadija ṣe òwò láti ìlú Mọ́kà lọ sí lùṣàmù sábà tó pé lùṣàmù léni àmọ̀sọ̀ bí àwọn Syria bí i Palestine bí àwọn Lebanon ẹ̀yẹ́ òwò sí Mọ́kà lọ́dẹ̀ yìnà tó làkúnmí ni wá bá ìyá wa Khadija ṣòwò pẹ̀lú ọmọ ọ̀dọ̀ kan níyàwó akọ̀díjà ní ti ń jẹ́ mẹ́fàrọ̀ bánẹ́bí ṣe bá tó ó wá padà délùú mọ́kà géènì tí yáyàn òrírí orì ọmọ tọ́tọ́ wá jọ tòwó wá ń ròyìn ànẹ́bì fún ọ̀gá rẹ̀ ah ẹni tá jọ tòwó yí mọ̀ ó má ah, òun ti rí yẹn tó níwà tó ní fọkàntán tó lóòótọ́ tó lámọ́ náà tó ìyẹn gan ló jẹ́ kí ìyá ànábì wa tó wà ní ọkàn ìyá wa Khadija ànábì padà fẹ́ ara wọn bákan náà sọ̀hábà ànábì Muhammad sallallahu alaihi wa sallam àwọn náà sówò kódà gan àwọn ará Mẹ́kà ọ̀pọ̀lọpọ̀ wọn ìgbàtọ́dé ni wọ́n ń ṣe inú wọn ni Usman ibn Affan tọ́lọ̀ fún lówó tabo alátara òwò ṣíṣe bákan náà nínú wọn Abdurrahman ibn Auf tọ́lọ̀ ń fún ní owó látara òwò tí òun náà ń ṣe ó bẹ̀rẹ̀ pé ní òwò ṣíṣe iṣẹ́ tí ọlọ́mbà subhanahu wa ta'ala tí sí ni kódà ọlọ́mbà subhanahu wa ta'ala yin àwọn tó ṣòwò tí wọ́n sì ṣe tọ́lọ́ yẹlá bí bá wá dúpẹ́ nínú ọjà ìbùkún olówárí à ń ṣòwò àìjẹ́ kí yẹn jẹ́ àgbàgbé tọ́lọ́n nínú sọ́tù nóòrù pàtọ́lọ̀ yẹn mú mi gidi ọlọ́ni ohun èèyàn kan wà látòlè ihìn tìjárọ̀ kátàkárà kò ní kọdí wọn kò ní ká bá wọn kọ́tọ́ máa wọn wájú wá àbí lọ́wọ́ kò ní ká bá wọn o nítorí páwọn ń tajà ká máa gbàgbé pé mùsùlùmí láwọn káńkọ́ lọ́wọ́ ẹ̀rọ àbá ọ̀fẹ́ ilé ìyà ẹ̀wọ̀ ọjà lélé yìí o àbá ti lè lọ́pọlọ tí ni àbá ti lè ẹ̀hẹ́ ọ̀run àwọn oníṣẹ́ báwọn wọ́n mọ̀ rántí ọlọ́run lórí bá ṣe ń tajà wọn ọlọ́run ní ni wọ́n bákan náà wà ìkọ́mì sọ́lá bá ṣe ń tajà wọn apàdàmọ́ ìjà a padà mọ́ ìjẹ́pọ̀ ẹ làlúrí ni kí ní jẹ́ làlúrí àwọn òní pé ọjà lé làlúrí tó bá ti pèrún wọ́n fi ọjà wọn lẹ̀ wọn lọ kírun ọlọ́rin ìlú àwọn bẹ́ẹ̀ ó fẹ́ pé ní ẹ̀sìn ò ní ká mọ́ ṣiṣẹ́ ṣùgbọ́n kó mọ́ kọ dí ìjọsìn bákanáwà ìta ìzàká àwọn ẹnilé tàà ń sọ ìkátàkárà àwọn òní kọ ní kẹyọ zàká tọ́rẹ́lùmí lẹ́gbẹ́ sogúndogójì ó ti wọ nílàkáì kò ní fẹ́ yọ owó zakatínà kaba owó ẹ̀ yóò tún wòye business lè fi ìyẹn náà ṣe ọlọ́run láwọn ẹni rẹ̀ àwọn nǹkan yìí wọ́n ní fi ṣeré wọ́n ní fi ìrántí ọlọ́run ṣeré wọ́n ní fi irun ṣeré wọ́n ní yọ zaka wọ́n ní zaka ṣeré bákan náà yàkà ọ̀fún náà yàwó mẹ́rin tàtàkọ́lá òfin ìlkùlù wọl àbsọ̀rọ̀ wọ́n máa páyà ọjọ́ gbẹ̀rẹ̀ àkìyàmà ọjọ́ wo ọjọ́ tó yẹ pé ojú òkọ̀rẹ́ lọ́wọ́ ọjọ́ tó yẹ pé ní gbogbo ojú kálukú yóò dàrú ọkàn náà ó dàrú àwọn ẹni ilé táwọn ìwọ̀n èyí ta ní wọ́n bá ń sọ wọn àwọn ọmọ tí ọ̀run kò ní ṣe jàbá <laughs> ọjọ́ kan gbogbo jàbá tí bá ṣe ń bá ṣe gbé láyé òun mi rí mi ọlọ́run láwọn ẹni rí ìṣesí láàyè mi ò tó sọ fún wa nígbà tá a bá ń sòwò àwọn tó jẹ́ ó jẹ́ ojúṣe wa ọlọ́ni yá ayọ́ alẹ́dínà àmànú ẹ̀ẹ́tẹ́ gbọ́nà ọba gbọ́ ìdánú dí àlìsọ̀ láti mi yaumil jùmọ̀ sábà ti pèrún lọ́jọ́ jùmọ̀ fásí àwọn ilá zikiri láà ẹ tètè ẹ yára rán wa létí ọlọ́run kágbọ́ kútúbà ẹlòmí ilé látara ọjà tí ń tà yóò mọ̀ sọ́gbà tí mọ́ mú ó parí kútúbà ní ọlọ́run wá sí sọ́gbà pé ní ìtọ́ jẹ́ fásí àwọn olùgbé ẹyára tàtà ẹmọ́ fi falẹ̀ ẹ tètè ìlázíkiri láti lọ rántí ọlọ́run láti lọ gbọ́ kútúbà lọ́jọ́ júmọ̀ wázáró lè bẹ́yìn ẹ fi kátàkárà alẹ́ àti ọlọ́run yẹn ẹwà gbárù lùbẹ́yìn ẹ fi kátàkárà alẹ́ lọ́jọ́ ojúmọ́ àtọ́bá ti pẹ̀rún ìwọ tó bá tó ń tajà lọ́wọ́ sí gbàmí ìyẹn ló fàgbà táà bá ń sọ àwọn ọjà tẹ́ categorize sọ́nà haram nínú tẹ́kà fún haram òun ni pé tó bá ti pẹ̀rún tí mọ́mọ́ fi wọlé kútùbà ọjà tí yẹn bá tó ń tàǹgbà fẹ́ni tó lẹ́tọ̀ọ́ kó lọ júmà fẹ́ni tó lẹ́tọ̀ọ́ kó ṣe kíni kó lọ júmà wọ́n ní júmà ṣe ọ̀ràn èèyàn fóbìnrin àyẹ́pẹ́ òun lè mọ ọjà tó bá tà ń gbà wọn lọ́wọ́ tírẹ̀tì ìtàn bá ń ka ọjà tó jẹ́ haram wọ́n lọ jà téèyàn tà lásìkò tí mọ́ mo ti gorí kíni mímbà ọlọ́ni záàlékùn khairun lakum èyí tó lóore la sọ fún yín o ṣùgbọ́n tí ṣètọ́nà mọ́ sọ fún lóore fún àǹkẹ́ jòkó díẹ̀ sí pẹ́gbà tó bá lọ ní kọ́tọ́mọ́ ṣe kí ni kọ́tọ́mọ́ òdè jẹ̀mọ́ kọ́tọ́mọ́ àti òdè látàárọ̀ kọ́tọ́mọ́ tó ní

pàmtẹ́gùn mi fàtílìlá ẹ tó wá orí ọlọ́run lọ ti yẹ pé tó padà sí ṣọ́ọ̀bù ẹgbọ́n mi mọ́ fún ọlọ́rin lójoojúmọ́ àbí in tó ni ṣùgbọ́n tàbá wọnú ayà yìí tó tẹ́ tó láti kò tẹ́ tó láti a lè wà ń ṣọ́ọ̀bù kẹ́rin pẹ̀lú bọ̀dọ́lá tó kìlọ̀ sẹ́kájọ́ gíní ká tó padà ṣùgbọ́n àsìkò tọ́lọ́run àgọ́ rẹ̀ yẹ kí nǹkan kan pọ̀jù ọlọ́wà nípa ìbárọ̀ àwọn ìjárọ̀ tán àwòláwà ń fàdó ilé ha ṣùgbọ́n àwọn èèyàn àwọn èèyàn sáré à ń já ọjà lọ́wọ́ ni àwòláhàwà àbẹ́rẹ́ pẹ́yẹ́ pé bọ́ọ̀lù kan sásìkò àwọn bọ́ọ̀lù lọ́wọ́ ni ọlọ́ni ó sáré lọ́bẹ̀ ilé ọdọ̀wọ̀ kálukú òfin ọlọ́run àgọ́dọ̀ mọ̀ ìyẹn ló fàlẹ́ tábà tajà tààràjà ẹ̀nà láwọn condition kan pẹ́ ká sọ yẹn ká tó sọ àwọn quality ìròyìn tágbọ́dọ̀ rí olu olùtajà mùsùlùmí ẹni tí ó wà tajà tí ó rajà ẹni agbọ́dọ̀ rí pé ẹni tí ó rajà àti ẹni tí ó tajà ó jẹ́ tó jẹ́ ẹni tó fẹ́ tajà òun náà ṣe kí ni ọgbọ́n tí wèrè bá wájú ẹni táwálá tajà fún tó bá gbọ́jà yẹn lọ nínú ẹ̀sìn àgbà padà yá ìlú torí ni tí wèrè bá tajà fún ni alẹ́ yẹn jẹ bákanáà tó bá rajà lọ alẹ́ lé kíni alẹ́ yẹn jẹ yẹn lọ́bẹ̀ tó bá tajà ọ̀dẹ tó ń la káì tó gbọ́n tó jágbàlagbà ni àbọ̀ mẹ́ẹ̀kẹ́ tó ti gbọ́n tábà bọ́ méèké ń di òwò ọmọ ọdún mélòó ọmọ ọdún mẹ́ta àlera nǹkan lọ́wọ́ ẹ̀ tó ra lè yẹn jẹ bákan náà ìtaàtà gbọ́dọ̀ jẹ́ tiwa ìtaàtà gbọ́dọ̀ jẹ́ tiwa agbọ́dọ̀ tàǹkó ní nǹkan àfi tí yọ̀ǹda bá wà anẹ́bí ní ká mọ́ tàǹtà àbá ní inú kọ̀ndíṣẹ̀ kátàkárá nìyẹn àfi tí yọ̀ǹda bá wà lórí rẹ̀ pé ọlé bá ń tajà ó bákanáà ní sáàbátà sáàbára ó gbọ́dọ̀ jẹ́ nǹkan tí ó lè ṣàǹfààní tẹ́sí fọwọ́ sí mùsùlùmí ètò tí ọlọ́ni innamal khamru wal maisiru wal ansabu wal azlamu rijsun min amali shaytan bákanáà kéèyàn sí ilé tẹ́tẹ́ mùsùlùmí sí ilé tẹ́tẹ́ ẹ̀pẹ́lẹ̀ tẹ́lẹ̀ lórí kọ̀ káàkiri sí ṣe kálukúrò wọn lọ mú nọ́mbà àwọn ni ó jáwó nǹkan èṣù náà lè jáwó mùsùlùmí ta ọlọ́run ní tẹ́tẹ́ títa ọtí mímu àti tẹ́tẹ́ wal azlam àdúgbò ìmọ̀tẹ́lẹ̀ babaláwo ẹ̀bá wo kí ni ní iṣẹ́ ìṣù ẹ̀ńtẹ́ ń sọ sí ìyẹn ló fà pé àìsọtí àìgbéró ọlọ́tí àìsọlọ́tí àìṣiṣẹ́ bí ọtí àìrọtí fúnni bákan wà lè mẹ́rin sírì tẹ́tẹ́ títa ọtọ́mọ lọ mú nọ́mbà owó tó bá rí owó àhàrámù ni o torí pé ọlọ́ni wà látàkùrú àmúwàlà fún bẹ́yìnà fún bèlbá pèlè lọ mùsùlùmí ìta yìí gbogbo nǹkan tó bá jẹ́ ìwọ̀ àìta àwọn nǹkan tí ma ń sọ nínú ẹ̀rí tí lè jẹ́ kéèyàn rí dáadáa ṣe lórílẹ̀ àìta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bákan náà ń tàbà tajà tààrajà ìta fẹ́ tà àti ìta fẹ́ rà agbọ́dọ̀ mọ̀ tàbá mọ̀ tán a mọ̀ pẹ̀lú parí báyìí ni àbánròyìn ẹ̀ fún wa ẹlòmí ni ọjà mi online àbí ọjà kan bọ̀ lórí omi mọ́tò ni irú mọ́tò wo sẹ́ẹ̀tì wo ni irú sẹ́ẹ̀tì wo ṣe Samsung ni Samsung kí ni Camry ni Camry tọdún wo ṣe tuntun ni àbí kí ni tó kúnbọ̀ ìyẹ́lẹ̀ tí ó gbá kárajà tí a mú nọ́mbà bí blóńblóń ẹnu rúùmù nọ́mbà fáìfù yóò jẹ ńláńlá yóò mọ̀ gòsókè owó kẹrìnà jọ sanwó pẹ̀lú nọ́mbà sẹ́fù ó jẹ́ kékeré ìta bàárà agbọ́dọ̀ sí kíni agbọ́dọ̀ mọ̀ ọgbọ́dọ̀ jẹ́ bí tẹ́tẹ́ èyí jẹ́ iye tá san náà agbọ́dọ̀ ma. èyẹ lè rà ń gbèsè mọ̀ pé iye báyìí ni bákan náà ìta fẹ́ rà agbọ́dọ̀ ráǹfà ní kéèyàn ní mi mọ́ tó ti ó ti jákùn ṣùgbọ́n mo ta iye báyìí ọjọ́ tọ́lọ́tọ́lọ́ bá ní orí tọ́ bá gbówó tí ìbá rí mọ́ ń kọ́ àwọn ọjà gbogbo ẹ̀ lọ́ti design náà láì ṣe o ẹmọ̀ tẹ́gbẹ̀ nǹkan ìwọ́kẹ̀tọ̀ ọlọ́ wà lọ ní ìtọ́ sanwó tọ́wọ̀ bọ́ọ̀lì àbọ́ọ̀lì gbogbo ọjà bá ìsìlámù fọwọ́ sí ìsìlámù fọwọ́ sí àtàwọn nǹkan mí tí ó tún rí ẹni tí ó tajà ó ní àwọn ìròyìn tó dáa lára inú ròyìn ọlọ́jà ni al'amana wa sidik èyàn gbọ́dọ̀ lámọ́nà o èyàn gbọ́dọ̀ tó dódó ọjà fẹ́kì mọ́ pẹ̀lú original islam òfin a ń tàjì òmìnì ká mọ́ parọ́ ẹlùmọ́nà ìdí òwò ni pé owó wá ní ká mọ́ parọ́ ni alẹ́bà Muhammad sọ́nà látọ̀rọ̀ rẹ̀ fún àìkó tó dà lẹ́bì gàgbà tó dà lẹ́bì gbogbo tó bá wọ̀nyẹ̀ ṣe kò fi rọ́ṣe ẹni bá ń tẹ̀lé nìyẹn ìyẹn lẹ́bì pẹ̀lú alẹ́bì àsọ́dípòlẹ̀ amin olódodo olùfọkàntán ìtò bá láàyè sọ pé ọjà yìí ó láàyè o ìtò bá ní aburú kan sọ pé nǹkan yìí ó láburú o dandan ni ká sọ anábà muhammad sallam nínú hadith kan ó ní alìbáyé an bilkhiyar ẹni tẹ́wọ́n tajà àtẹ́ tó fẹ́ rajà méjì lọ́pṣàn àfòkùn fúnra wa lọ́rùn bilkhiyar méjì lọ́pṣàn option ni pé tó fẹ́ tajà ó bá dáa nìkan lé ní mọ̀ ẹ tó fẹ́ rajà ẹ wò kọ́dà kó ti kówó léyìn lọ́jọ́ bá dé pàṣípà ẹ bá ń gbé owó mi mọ́ ọ̀rà mọ́ kò tẹ́mi lọ́rùn máa ń lámú yàtà fárọ̀ kọ́ lókùn àti àbá tí ìkó olójú ní iwájú ara wọn àfọkùn fún kálukú lọ́rùn agbọ̀rọ̀ tọ́jà tó láti agbọ̀rọ̀ ajá tó ni wà ń sọ́dà kọ́ tàmílẹ́jì bá tòótọ́ ẹn tó fẹ́ tajà ó ìtẹ́ẹ̀fẹ́ rà yóò sẹ́ẹ̀sì yóò bá sí rí rẹ̀ ò gbádùn ó tẹ̀gbọ́n nítọ̀ ìfàlọ́jà na original be this one àbí àtàntàjà náà bá lè máa ń ṣe o Islam o bẹ́bẹ̀ o bóyá ní tó ti ẹlápẹ́jẹ́ irú ọjà táà ń ta ṣẹ̀rọ̀ pé oríṣiríṣi pápólówà bóyá ní tí o wá ju da kan mọ̀ wọn ni wọn ní kìnnìkìnnà ó náà rẹ̀ hùn ìdí ò ti jẹ́ o mọ́ pé lóhun fún o Islam o fẹ́bẹ̀ o Ànábì ní tọ́ méjèèjì bá bára wọn sóòtọ́ wà bá yà náà tó sì ṣàlàyé pé nǹkan báyà ayẹ tó wà ń bẹ̀rẹ̀ ò tó bá tẹ̀yìn lọ́rùn mọ́tò yìí kíní rẹ̀ táyà rẹ̀ yíò dá o tó bá tẹ́yìn lọ́rùn tó kà fókun lọ́rùn bákan ẹni tó náà fẹ́ rajà tí ń bá rà báyìí báyìí mo fẹ́ sanwó àwọn ilé ni máa gbà méje bá fi òótọ́ bára wọn lò búrí kàláwò máa fi ìbẹ́ ìhìmọ̀ ọlọ́run tó tó ń ni pé orí ó jáde ń bẹ̀ wà ń kásà mọ́ wà ń kásà bá bọ́tọ́ bá parọ́ wọn pàkátà mọ́ gbogbo àlébù tó wà ní ọjà ń fi pamọ́ àbẹ́yẹn lọ dẹ́ lójú nǹkan fake akùn mọ́nàmọ́ná àti bí òríjínà anẹ́bí ní tàn bá fòótọ́ fún ara wọn mọ́ ẹ̀kọ́ tí bára kátùbẹ̀ ìhìmọ̀ ìtẹ́fẹ́ tàtẹ́fẹ́ ràyẹ̀ kò ní lálùbáríkà so alùbáríkà ní lójú gbogbo àwọn ọlọ́pàá alùbáríkà tí wọ́n alùbáríkà but a mọ́ ń ṣiṣẹ́ rẹ̀ ní o láwọn tàbí àfún àmọ́ tàmí ẹ̀ but tí tó ṣe kókó jù ní kíká ṣiṣẹ́ rẹ̀

onídọ́jọ́ pé táwọn fi ń parọ́ bẹ́ẹ̀ mọ̀ àbí ò ní sanwó iṣẹ́ fáwọn à ọ̀sáwó iṣẹ́ ní bí ò bá ti tẹ́ lọ́rùn gọdọ̀ ẹlòmí lọ ó mọ́ sọ̀wọ́ do nírọ́ tó kámọ́ torí ipá jẹ páàmù káfíṣẹ́ náà bá olùsòwò tí bá mọ́ ń sòótọ́ al-amin tó ṣe fọkàntán mina nàbì yìí òun àtàwọn ànábì ọlọ́run náà jọ wà jẹ̀mọ́ lọ́bàá lọ́jọ́ mẹ́rin àlùkẹ́ àmọ́ ọlọ́run wọ̀ ẹ̀fẹ́ ìyẹn wà àdáùtù ẹ̀fẹ́ alùjẹ́lẹ̀ ni àwọn ànẹ́bí lọ ìwọ tó bá jó lùsòwò tó jẹ́ lùsòwò ìjì tó ń kí lùsòwò ìwẹ̀ tó wá ń fò tó tajà ìwà àti wọn lẹ́jọ wà tó bá ń gbọ́ wọlé ọlá wọlé ọlá àbá ànẹ́bí wọlé ọlá àti tó lè jẹ́ ká bá ànẹ́bí wọlé ọlá náà ní ká ṣe déédéé bí kátàkárà wa bákan náà wà sí dìkín àwọn ẹni eré wà ṣùwádà àpẹẹsẹ tó ti fi tọlọ́run tọlọ́run ti kẹ́ ẹni tó ọjọ́ gbíndì alkiyama ni bákanáà anábíwa muhammad sallallahu alaihi wa alihi wasallam níjọ́ kan anábí ni ya mashara tujar ẹyọ olùsowó ẹni fàtàyàbò lè rọ̀sùlá sallam gbogbo bá dára bí lóhun àwọn olùsowó jáde lẹ́yọ kankan ẹni anábíwa sọ fún ẹni ẹyọ olùsowó yìí iná tujárọ̀ yóò àfúnà yawmal qiyamah fujárọ̀ tó bá dọjọ́ ọ̀gbẹ́ndì alìkìyàmọ̀ tó bá ń gáwọn èèyàn dédé àwọn olùṣòwò ọ̀pọ̀lọpọ̀ wọn ìgbédìde àwọn pòkí àwọn ìrànràn bẹ́ẹ̀ náà ti gbé wọn dìde lọ́rùn ilá mẹ́lẹ̀ tákọ̀lá àyàfẹ́ ni tó fi bẹ̀rù ọlọ́run ṣòwò tí ẹ̀ wàbárọ̀ tó ṣe dáadáa wàsọ́dà bákan náà tí ó sòótọ́ eléyìí kí ó tó jẹ́ inú ìwà táàfikún òwò wa kálámọ́ náà kátẹ́ fọkàn tán bákan náà kájẹ́ tí ó mọ̀ sọ òótọ́ tí tó bá ọ̀pọ̀lọpọ̀ olówó jẹ́ ní irọ́ kó dáa tó mọ́ bára parọ́ ayébẹ̀kọ́ ni ẹnùkọ́ mẹ́tajẹ́ ní kejì náà lè gbà àbájẹ́ wọ́n tí ó jẹ́ kẹ́ súnmọ́ lọ́wọ́ wàlá tààwànú alálìísmi wàlìrùdùwàn tẹ́nìkan bá fẹ́ ṣe nù yí ẹmọ́ràn lọ́wọ́ ẹpẹ́ tẹ́yìnkà balagbẹ́já ìrọ́tẹ̀ palẹ̀ kan dáwò ọ̀pẹ́ tó bá wa bákan náà inú tí olówó tí a tó fẹ́ tó ṣe oníkójẹ́ni tó rọ̀ kátajà omi ní pé kájẹ́ni líle èèyàn máa anábíwá Muhammad sọ̀rọ̀sọ́lá ó ṣàdúwà jọ kan ó ṣàdúwà fáwọn olówó inú tó ṣàdúwà fún anábínà rahiman lọ́wọ́ rọ́júlán samha ọ̀nà kó bá ń ké èèyàn kan ẹni tó jẹ́ ní pẹ̀lẹ́ èèyàn oní pẹ̀lẹ́ kùtù samha ẹni tó rọ̀ tó dùn mú bá lò ìzàbá tó bá fẹ́ tajà yóò fi rí rọ́ta kò ní fi lè ta àbí ẹlòmí ilé ní fi ń burúkú jẹmọ́ ń gbà tẹ́yẹn déwájú wa tó ní èlò ń pákó yìí ẹmọ́ bí inú pákó ló tún sàkójú èmi táwà yóò ayébẹ̀kọ́ ni tí ma fi mọ́tò sàkójú èmi àbí oúnjẹ àwò tó ń jẹ èlò ń pákó yìí èlò níwọ̀n tó yìí èlò ń tànkẹ́ yìí táwà ní 20,000 nígbà tó ń bá bá àbáṣe ah, wọn sọ fún òun bá níbi ṣe ní àṣẹ nìyẹn kò gbà ní ah, ẹwà gbé ní ẹ bá jẹ kúkú mọ́ gbé gbogbo ẹ̀ akẹ́mọ́ ẹni ẹbú ni ẹni ẹ ti tako sáàlẹ́bì sọ pé àwọ̀ràn ah, àǹkẹ́ni tó rọ̀ síbí kẹ́ẹ̀ẹ́ tó láti kúrò àkámọ̀ kó fẹ́ tọ́ wa ń jà ní tábá fẹ́ lo ẹ̀kọ́ sáàlẹ́bì kọ́ wa kò gbà náà ni ẹ̀mìnà ẹ̀wà gbé ní aláròró ẹ̀yọ́bẹ̀ dánú pọ́pọ́ wà lè padà sí ìlú wa padà ẹ̀hẹ́n pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ nẹ́bà tó sàájúwà pé wà ìrà ṣára ọlọ́pọ̀ tó bá ń kẹ́ni tó bá jẹ́ ní rírọ̀ nígbà tó fẹ́ tó fẹ́ ìtàntàtẹ́lẹ̀ 6,000 àbádíwájú orí wá ní 20,000 ẹ̀yọ́ ní pákó yìí wà láì ti pọ̀ jù èyí ah, ah, ti wá rí báyìí ẹlòmí ògùn àrí ẹlòmí ògùn irú yẹn ló tún dá fẹ́ tó fẹ́ lẹ́gíní tó fẹ́ rajà gbogbo nkẹ́lẹ̀ sí kọ́ wa àtorípa fẹ́ tàkàyẹ bá ní ọjà mọ́ ń sọ ní dáta ní ọfẹ́ dáta o ilé ò bá dá nínú ẹ̀sìn kò nítorí pé nítorí tàà tí wá ń tajà yóò wá ti gíní yóò wá dá ẹni ẹ̀kẹta lálẹ́bísà nígbà àwọn pé wà ìzà

fànàbẹ́rọ́tún ìlànà ìsárọ̀ ńgbà tọ́lọ̀ bá ní káìrì gbà wá tá a ní lọ́wọ́ ń gbà ká tó fún sùúrù dìgbà táró fi dẹ́ ẹ̀ wà á ń tàṣọ́dà kó khairun lakum kódà ẹ bá tẹ́lẹ̀ fún tọ́lọ̀ bá ti lájú tí ó jẹ wáyẹ lọ tá so ẹ̀kọ́ lè tí ẹsìn kọ́ wa kájẹ́ ni tí ó nínú ẹ̀kọ́ tá ń tajà ká jìnà sí algish wàtẹ̀tẹ̀fẹ́ wàlẹ̀kìdá ìmọ̀ tàyàn jẹ ìmọ̀ ránni jẹ ìmọ̀ dáwọ́rú kódá o gbogbo aláǹkà kòránì ọlọ́ni wáyé ló ń lé límútọ́ fìfì ní tó jẹ́ tẹ́sì fífù ní ká mọ́ dín nǹkan kù ká dín òṣùwọ̀n kù àbí ká dín ọjà kù pọ́lítì rẹ̀ ká lú ẹ̀ ká sì máa pè ní kíní fáwọn èèyàn original wáìlì tọ́lọ̀ sọ tó ń jẹ́ wáìlì ní ìyà pé àwọn tán bá ń tajà bẹ́ẹ̀ ọ̀nà òjẹ̀ wọn ni alẹ́dínà ìzáktà lúwàlà náà sí yẹ̀stàfún tí wọ́n bá lọ rajà níbi tẹ́tí lọ ra bóyá ni bóyá ń tẹ́ lọ ra ń bẹ̀rẹ̀ republic ni bóyá ń ni yẹ̀stàfún wọn ó tà pé fáwọn yóò kojú òṣùwọ̀n dáadáa wà ìzáka àlúhùn àwázanúhùn yóò ṣerún ṣùgbọ́n tọ́nà bá fẹ́ ń ta àbí tẹ́lẹ̀ fẹ́ náà fi ń ta wọ́n jẹ nídìí bóyá tẹ́púrúlù ni wọ́n ṣe kí ni bóyá so ni àbí wọ́n jẹ wọ́n yọnú ẹ̀ subhanallah àwọn nǹkan ló ti níye wọ́n sì dínkù wọ́n yọ ìwú ẹ̀kú ń bẹ̀ wọ́n sì báàgì ẹ̀ agbọ́pọ̀ ṣe bẹ́ẹ̀ fúráìtì náà ọlọ́ni aláyà gbónú òláìka náà mọ̀gbọ̀gbọ̀ tó ń sáà tán sílé táàmà pọ́nù ń bẹ ni táàmà pọ́nù ń gbá wọn dìde ni ìtọ́nà torí ẹ̀pa àwọn ẹ̀jọ́ anábìsọ̀ ẹbọ̀ ọlọ́run sáà jọ rẹ̀ ẹ̀yìn jọ mẹ́wọ́n tó wọ́n fún òkú ọlọ́run kìlọ̀ fún ẹláwọn ògbọ́ ẹni ìyọ̀ṣọ́ ẹbà àsọ̀látúkà makánà ya abúdà àbáwọ̀nà àwọn annẹ́fọ́ẹ́lá fi àmúwálí náà mọ̀ nàṣà tẹ́sì sọ gbé wá yóò lè kárùn màtẹ̀lé lánàá bàbá wa àbí ibi owó wa kámẹ́sì owó bá ti fẹ́ bọ́dé gbọ́rẹ́ ànẹ́bì lẹ́nu ni ẹ̀tọ́lọ̀ fi pàgbogbo wọn nítorí òwò ọlọ́run torí ẹ̀pà àwọn ìjọ kan òwò tí wọ́n ṣe dáadáa àti ẹbọ tán ṣe sọ́lọ̀ kábẹ̀rù ọlọ́run mọ́dí nǹkan kù ọ̀pọ̀lọpọ̀ yẹn ní ń ṣe lè àwọn ní tán fi bí dìríkà àbí nǹkan wọn ń dínkù àwọn alákòó ń àwọn ní tepurulu àbí èmi àtọmọ ya kan lọ ra rọ́ọ̀gì subhanallah lálábà ní lọ́dún náà yọmọ yíbo bá ta fún wa wọ́n wá tó subhanallah a tún pípó ṣe ńgbàtà délé kò tí ẹ̀ tó ẹ́ntà tí ọkọ́ lóòrùn ẹ̀ ṣe mistake ó kẹ̀ẹ̀ṣe mistake jọ ẹ̀ pé gbogbo tó ń bá lọ mọ́ ṣe prúlù dání torí àwọn oníṣẹ́ ṣe prúlù lónìí àti tí wọ́n yẹn wọ́n ti já láàrin nọ́mbà tó subhanallah ọ̀tọ́ ń ṣe báyìí sáà páyà páwọn pàdé ọlọ́run lọ́jọ́ li yawmin azim ọjọ́ ńlá yawma yaqumu an-nasu li rabbil alamin ọjọ́ tí yóò pàdé ọlọ́run kábẹ̀rù ọlọ́run ọba ọba àlekẹ́ọlá anábíwa muhammad sallallahu alayhi wa alihi wa sallam anábí ọlọ́nu ọjà ńjọ kan wọ́n wá ráwọn tán tajà wọ́n wá fọwọ́ sí ọjà bí kásọ̀ pé yàn tán tàbí lẹ́bú àbí gàrí àwọn tó jọba kí a tọ bọ̀ pé ẹ̀wọ̀n tábà bẹ̀rẹ̀ àgbà àtàkọ́ fọwọ́ bá níbi tọwọ́ rẹ̀ ṣe bá lọ ní wọ́kẹ̀ nípa tún tutù lọ́wọ́ òun ni ká ah. ewé lélẹ̀ yìí bàbá ọlọ́jà ní tó rọ̀ dídájí ló tẹ̀sí omi ó wá fi yìí tó da ní orí àtọ́ ah, ah. pé ìtọ́ ń sáàlù wọ́n àtọ́ wá fi tó dáa sókè táyẹ̀ bá ti rábẹ̀ tẹ́mọ̀ tó wá sálẹ̀ ń kọ́ ẹlòmí yóò fi tó dáa sínú ọjà rẹ̀ táyẹ̀ mọ̀ rí tí ó dá ló wà ní àlẹ́bí bá ń sọ pé ń tọ́ ṣe yóò dá mọ́ ń gá ṣàná pàlẹ́ ìsàmìnà ẹnikẹ́ni tí bá ti ń ṣe ìrànlẹ́jẹ báyìí ń di owó tí bá ń pẹ́ra rẹ̀ lọ́mọlẹ́yìn ké sọmọlẹ́yìn mi torí mi ò mú àbò sí wá jẹmọ́ ẹlòmí wọn pẹ̀ lọ́mọlẹ́yìn ànẹ́bì ìsìtì tí ó ti tako ìlànà ti ànábìwá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam so eléyìí ó tó jẹ́ kọ́ fún wa ó jẹ́ kọ́ fún wa o ká máa pe nǹkan fake lóríjìnà ẹni tí bá ń ta àtẹ̀ẹ̀sà àtẹ̀ẹ̀sà ẹ̀sì láwọn oníkámọ́ta bọ̀tí ẹni tó fẹ́ rà númọ̀ pé tí wọ́n fẹ́ rà ẹ̀sà ní mọ́káfí tó dáa tó kèkẹ́ sáwà lábẹ́ yóò dáa o àwọn táǹtà ya táǹtà náà ìdí ò bá ti dáa ká má pè ní tó dáa fún èèyàn kábẹ̀rẹ̀ ọlọ́run bákan náà nínú ẹ̀kọ́ tó tún yẹ kí a tún kọ́ ó ní pé ká jìnà sí alhalful alkazib ìmọ̀ búrarọ́ ìmọ̀ búrarọ́ nídìí ọjà àti ọ̀pọ̀lọpọ̀ búra ní padà kó jẹ́ pàwà lórí òtọ́ ètò wá burú jù ní pé ká búrarọ́ hmm, ètò burú jù ó ní ká búrarọ́ kódà o anábà mọ̀ṣọ́dà sálá ó ní alhalfu alhalfu nfakọ́tún lè tẹ́lẹ̀ à wà mọ̀mọ̀hákọ́tún lè bárọ̀ka pé ìmọ̀ búra káfí mọ́ ìbúra tajà wà láyé tààrà nẹ́nu iye tó rákọ́ o tó bá ní iye tààrà nẹ́nu tí èsè yẹn rẹ̀ ọmọkọ́ parọ́ ibi tí rọ́rọ̀ yẹn ti wá burú jù kọ́ tó wá gbé tọ́lọ́n sí ẹgbẹ́ tọ́lọ́n yẹn jẹ́kẹ́ yẹn tó rí láìpẹ́ á ah, tẹ́yẹn bá jẹ́ mùsùlùmí yẹ́

ṣùgbọ́n mo mọ̀ hakọ́tún lè lùbárọ̀ká ṣùgbọ́n yóò fa alùbáríkà bẹ̀rẹ̀ nǹkan yóò ní ní alùbáríkà bákanáà anábà Muhammad sọ́lá nínú hadisi kan ó ní sàlásàtún la yukallimuhum Allahu yawmal qiyamah àwọn irúfẹ́ èèyàn mẹ́ta kan bẹ lọ́run ọlọ́run ní bá

kọ́rọ̀ ìpínlẹ̀ bá rí ẹn sàbẹ́létí alẹ́bì tó wá pòrí ẹlẹ́mẹ̀ta pé àwọn nǹkan mẹ́ta wà tẹ́ tọ́nà ò ní bá sọ̀rọ̀ tí ò ní síjú ànúwò tí ó fi àjẹ wọn àbúzárì kan nínú àwọn sọ̀hábà ìgbà tó gbélé oní ààbù wàkásìrù àwọn tó bá ti rú ilé ajá ti sòfò àà sánàbí sọ̀rọ̀ tó lé báyìí àìpẹ́rọ̀ ẹlẹ́bẹ̀ ti sòfò lọ́dọ̀ ọlọ́ọ̀ máa hùn yá Rasulullah irú òjíṣẹ́ ọlọ́run dákun sọ wọ́n fún wa ká mọ̀ wọn ká má bá wà nú wọn nígbàtá anẹ́bí ó sọ̀rọ̀ anẹ́bí ní alimotibil ọkùnrin tí ma wá sọ́lẹ̀ ẹ̀tọ́ bá rí pé bóyá nǹkan afọ́mọ́ kan ìwọ́n rò pé bóyá sa ìjọ kan ní kèése ìjọ ẹ̀ tí wá ló sọ o àti tó wá lórí ẹ̀kọ́ ìkan rẹ̀ kí èèyàn mọ̀ wá sọ́lẹ̀ ẹmọ egun tó ta títa níbi kókó tẹ̀ ká sọ òní bákan náà wàlìmọ̀ náànù onírègún tó bá ti nǹkan díẹ̀ báyìí gbogbo ayé ní ó gbọ́ ẹ̀rí orí ẹ̀tí ń lọ aṣọ tó wà wá lára fún ìbíjọ́ tí ń lọ lùfẹ́ lélé àánà lábá sanwó lé ètò bá ti gbogbo ayé ní ó gbọ́ inú ọ̀tọ́ náà bínú ti àwọn ìbúra rọ́ ní fi ń tajà wọ́n ní sáà bá jẹ́ pé orí òótọ́ gan-an la wà kò dá kí ìbúra pọ̀ lọ́rọ̀ wa tá a fẹ́ tajà kódà fẹ́ jẹ́ hundred naira náà lọ́rọ̀ àwọn hundred naira náà ni ẹlòmí tó lè wà láì wọ́n kò dá wíwà pé yẹn ti mú ọ tọ́lọ́n yẹ pẹrẹ pé o ìní wọn fi tajà ká jẹ́ kí wà wá dá ká lóòótọ́ dá pé hundred naira káyẹn ẹgbẹ́ gbà hundred naira náà ni bọ̀ tí a gbà pé ẹgbà pa ń parọ́ ni táàbí mọ́ ń búra gbogbo gbà ẹgbẹ́ gbà pa àgbà pé ọ̀nà bìlífù wa ni tábájọ́ lóòótọ́ táyẹ̀ ti wọ́n bá rà wọ́n rà bí bá rà wọ́n nírà kásọ yí tàn tájá fún ó rà iye tàn rà ń bìkan kèése tó láti ẹ ọgọ́rọ̀ sọ iye tí ó rà alẹ́yẹ tàn náà rà kèése tó láti tó bá wù múlé tájá mi kí láti mọ́ fèrú ta ó bá bá tí ń tẹ́lé ẹnikẹ́ni iye tàn tàn ní tó pé òun nìyẹn láàmù ló pé dandan iye báyìí ṣùgbọ́n àwọn ìròyìn tí ìsìláàmù gbélẹ̀ ní ká sọ ká lóòótọ́ ká mọ́ pé ní ọjà wa bákan náà ká sì mọ́ fi ara ní àwọn èèyàn àwọn nǹkan yìí nínú tí a gbọ́dọ̀ kíyèsí ni bákan náà inú ẹ̀kọ́ ó ní pé kẹ́nìkan mọ́ tajà lórí ọjà ọmọ ilẹ̀ kejì ẹ̀ ẹ̀yin ọlọ́jà ẹgbọ́ ta ní sọ́ọ̀bù tira wa táǹtarú kankan náà alẹ́bí ni wà láyé bí ahadukum ala bay'i akhi kẹ́nìkan mọ́ tajà lórí ọjà ọmọ ìyá ẹ̀ aníbò nìyẹn ti mọ́ wáyé kọ́tọ́ wa wà wájú ẹnìkan àbá ń tẹ́jú sí i à ń tẹ́jú sí àbá tí mo kó mẹ́kún wájẹ ni àti tẹ́jú sí pé àtìgbọ́ ẹ̀sí ń pè lọ́dẹ̀ ẹ̀ abẹ́ ni ẹkùn wájẹ pé èlèlè pé wọn àwákàlọ̀ pa wọn ajú ni o lè gbàyè báyìí lọ́dọ̀ ti wà mẹ́rin ti jọ dínà dúrà tẹ́ pé kókàn à o lè gbàyè báyìí ní ọ̀dọ̀ ti wà ẹni ò bẹ́ ò da nǹkan méjìlá nẹ́bí kẹ́kọ̀ọ́ bẹ́ pé ẹnìkan kan ò gbọ́dọ̀ sí ṣítíbà obìnrin tẹ́nìkan ti kọnu sí tó ti gbà fún àfi tó bá ní ohun òṣèkín ohun òṣèmọ́ Eh, ọlọ́run ló kọ́kọ́ ìyàwó ojú ọ̀nà kápútílẹ̀ ní tí ń fẹ́ gbàgbé ẹ̀ ìsìláàmù fẹ́ o ìkejì wá ní pé kátàjà lórí ọjà ọmọ ẹ̀yà wa kátàjà lórí ọjà ọmọ ẹ̀yà wa a níbò ní yóò ṣe wáyé bí yóò ṣe wáyé lọ wájú àbá náà ní nọ́mbà rẹ̀ lọ́wọ́ a padà pé ọjà o lè gbà báyìí lọ́dọ̀ tiwa eléyìí tí islam ò fẹ́ ni náà nínú òfin ẹ̀sìn tán bá àjọ dínàdúrà tí ní ò bá àjọ ládéhùn ẹni ẹwà kò wájú ẹni tó fẹ́ bá rajà ẹni tó jẹ́ lébọ̀ wa àjọ dínàdúrà kò wọ̀ ó kò wájú ẹni ẹni ẹwà lọ tẹ́mi lè lọ pé ni torí pé kò sá àdéhùn láàrin àwọn méjèèjì wọ́n ti ń jọ ẹ ti fẹ́ wọ̀ ni wọ́n lọ́gbọ́n sẹ́jú kó máa bọ̀ lọ́dọ̀ rẹ àbọ̀tijọ́ ládéhùn kó ọ̀rà ìwọ́ pé pé o lè gba iye tí ó dín iye tẹ́ni yẹn pé ọtí rajà lórí ọtí tajà lórí ọjà ọmọ ìyá rẹ bákan náà lọ́la gbọ́dọ̀ rajà lórí ọjà ọmọ ìyá wa àtìlẹ́yìn tó fẹ́ rajà kan èrò tó àná fẹ́ àìsí mo fẹ́ ràrí ẹnìkan tí náà níye kan èmi wá dé wọ́n á sọ fẹ́ nìyẹn ọdún ọkọ̀ tí fẹ́ gbà ní wọ́n á fi iye kan kún láti mọ̀ pé nǹkan yẹn lẹ́nìyẹn ń ná lọ́wọ́ arajà lórí ọjà ọmọ ìyá wa nìkan tó yẹ pé náà òun kúrò èmi lè wá rà ní etí èmi fẹ́ gbogbo ẹ̀kọ́ yìí ẹ̀sìn kọ́ wa tó ń pè tí ó jẹ́ ká máa bí ọ̀wù ọ̀wù láàrin ara wa ẹ̀sìn wa ẹ̀sìn wa ò fẹ́ gbogbo àwọn eléyìí ló jẹ́ inú àwọn ẹ̀kọ́ tí ó yẹ ká ní gẹ́gẹ́ bí ẹni tí ń tajà bákan náà nínú tí anábà Muhammad sallam tí ó tó fẹ́ ká